ewúrẹ́ kúkú lòun ò ìyá àgùntàn àgùntàn ló ní ìlú òun òbí dúdú. gbàdébọ̀ ṣú ara ẹ o má jẹ́ kí inú bí mi sí tinú ọlá débi tó máa rí pé kó ojú mi ò kó. láìláì mama ẹ dá padà. hi yes i'm calling there are some idiots harassing me downstairs making noise in my apartment and i don't appreciate it. you are a totally disgrace to the world. mo ṣe jẹ spaghetti láìpẹ́ yìí ni màmá náà ti gbọ́n pa ẹ́ ṣorí bó ṣe wà yẹn best food wọn ni spaghetti. kò yẹ ká fún ọkọ làmì fisa ìwà sí amẹ́ríkà. ṣé torí ọ̀rẹ́ lẹ ṣe lọ pèdé tí wọ́n wá. ẹ ká sọ mọ́ mi. ẹ lẹ yes ma yes ma tí ló ń bọ̀ bẹ̀rẹ̀. o ò ṣe bèrè títa. ẹ bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ pé kò sí nǹkan tó fẹ́ fọkùnrin ṣe ẹ jọ kù lọ́rùn mi mi ò ní yọkù lọ́rùn ẹ o. mo dẹ̀ yàrá spaghetti fún yín o ṣe mọ̀ pé láìkẹ́ ẹ̀. bọ́ọ̀ bá dé ní ọba nǹkan fún yẹ. orí ẹ̀ kú. mama mama. ìwọ àti ta lè jà mí. ẹyin gangan ni mo bá jà. mọ́mí i'm hungry. kí ni pro ná kí stress ẹ ẹ sọ fún tinú pé mo wá mà. orí nǹkan so so so fi rù balẹ̀ so àfi bí ewé mọ́ínmọ́ín. tí ikú bá ń wù yín kú mama. tí ikú bá ń wù yín kú ẹ bọ́ sí express kékeré wọn àrùn sódà mo tún máa pa yín dá ẹ máa kú sàrà. ẹ jẹ́ kí n bí kinní kan kí a ti ra pósí. èmi kì í ọ̀kan wò mí báyìí ni ó wà lára mi bàjẹ́ bàbá. ní jòsè láì ṣàdìyẹ tinú ọlá. ẹhẹn bébì kí ni o fẹ́ jẹ lára rẹ. ẹni tèmi àkẹ́. ẹ mọ́mì kí lẹ́yìn fẹ́ jẹ lára rẹ. gbogbo ohun tó lóun bá fún yín lágbára pé kẹ́ ẹ fún wa jẹ ni. ok ẹ̀yin náà fẹ́ anything àbí kò sí problem baby show mind spaghetti. mo fẹ́ máa relé ní padà rí nàìjíríà.